إن إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يؤمن فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد أيها المشاهدون السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìfẹ́ ọpẹ́ fún ọlọ́run ohun ẹ̀yìn lérí ìdẹ̀lá tó ṣe fún kálùkú wa alẹ́sì máa tó ń sọ tí ó tó ń kà yẹn bí máa lè kà وأحسن كل شيء عددا أصلا lọ́dọ̀ olóhùn ká ṣùgbọ́n àkàkà yìí ti wá ààrẹ ìta òkè ta àlàáfà àìmọye ìnira tọ́lọ̀ ti mú aká èébà àwọn gbẹgbẹ́ àríwá ti tán lọ́dọ̀ ló ṣàrà lórí bẹ́ẹ̀ àdúgbẹ́gbọ́n náà àti ìyẹn ìgbóga inú ìdẹ̀ra tó ṣe fún ara lẹ́rìmọ́tò ìgbà láàrín lọ́ọ̀pá wọ́n na ṣùgbúrògbò ala lẹ́rìmọ́tò ìgbà ìjẹ́ mùsùlùmí ìmọ̀kọ́ ọgbọ́nkọ́ kìí ṣe kìí làákàtì àánú ọlọ́run. Wọ́n bá tẹ́gbẹ́ sọ̀gbọ́n ní Àbújá náà wọ́n lè gbọ́gbà ìsìláàmù lọ́wọ́ àti sọ́lọ̀ lọ́wọ́ àìyí wàrà rẹ̀. Tó fi ṣe kápá ọ̀rẹ́ náà wá ju láti padà sí sọ́ọ̀tù ìdáko àti sọ́ọ̀tù làálà àwọn àmì àbújá. Àbújá. Torí pé ṣáájú kọ́mílà pé sábì ọ̀ṣun ṣáájú ìgbé nígbé ànájú ló ti ṣẹ́ màárù fún mi ábìlẹ̀ hàtà bàbá ọlọ́pàá ní ànájú fánà tí ó lọ́rọ̀ tó sọ ànájú kànáà bọ́ọ̀lọ́ bá fẹ́ ojú tàbí káfẹ́ ojú ní ọlé ewu lọ́dọ̀ rẹ̀ yóò ọpọlọ fífò rẹ̀ yóò sì yẹn gẹ́ẹ̀sì lé mú bí kálukó sì fọ́ ọpọlọ àmọ́ bàbá mi ti dé òṣìṣẹ́ tó dé ìgbà tí wọ́n ìgbà tí lẹ́yìn tẹ́ ló lọ́pọ̀ lọ́yìn tẹ́ ló lọ́gbọ́n yìí tí ò wá lè ṣe làákàyè pé ẹ̀dá tó dá ọ̀pọ̀ tó kò lọ́pọ̀lọ́ tó kò lórí tó ti wọ́n làákàyè fún mi pé ẹni àtàkùnlá ìṣẹ̀dá pé ẹni tó dá ọpọlọ fún tó kò lọ́kàn tó fún lóde tó jogún látàrí ìlú tí ò wá mọ̀ pé ẹni yẹn tó lè kan lè jọ sí tọ́. Nǹkan tó ń fọwọ́ ara rẹ̀ mọ́ tàbí tó ń fún ara rẹ̀ ti ṣé bó ti wù ú. Nǹkan ẹ̀ wá ló kọ́lá fún kò wáṣẹ́yọ̀ kan. Ilé tí wù bọ̀ aláìsàn yóò kọ́ ẹ̀ fi di àbùjá rẹ̀ àwọn tó kọ wọ́n ní kọ́lá ọ̀kan bí abùláhà sọ́ọ̀tù láhà sàkóyèrè sọ́ọ̀tù láhà sábà yára abìláhà ìwọ̀wà sábà akọ̀lẹ̀ òkúdáàlù tó jẹ́ fẹ́rẹ́ èèyàn náà lẹ́lẹ̀ yorùbá èèyàn máa jẹ́ òkúta òkúta yínká oòrùn sáàlì ká àwọn ìyàmà jẹ́rẹ̀ àtoríṣìíṣìí látara ọ̀sà sábúwá wà kàlẹ̀rí àwọn ìyàmà jẹ́rẹ̀ bẹ́ẹ̀ náà ni ápùlé òkúta ó kò ṣàtàrí òkúta ààrí sọ́kàn gẹ́sẹ̀ ìgbàkábá dé ní àlẹ́àárọ̀ àṣàkù tó mọ́ níwájú mo ti fọ́ òwe ká sọ̀rọ̀ débẹ̀ àwọn ìtọ̀lẹ́ ò ti gbòòrò jù ìtàn lápáwá ṣáájú kí ọmọ mọ́ríàmà tó dé àwọn ìlábáwá níta yìí níta ọmọ mọ́ríàmà àwọn ìlábáwá títí ti bá òkè òjò dé àgbàbá nìgbè ilẹ̀ yàrá bíi ẹ̀sìn wo ni wọ́n bá bọ̀ àwọn òṣà ọjọ́ ń sọ hmm? ní ààrẹ ó zà àlùmọ̀dá ní bá ó nígbà tí wọ́n bí wọn wá mọ́kà èso sàmọ́kà rẹ̀ wọ́n padà dé òṣà tí wọ́n ti ń sìn lọ́wọ́ sọ tó torí ẹ̀jẹ̀ ìdí àwọn ìyàwó gbà ìyàwó gbà ọ̀nà sọ̀rọ̀ òròdíyé wọ́n padà tún gbé wá sílẹ̀ lábára ní wọ́n wá ti sáà nígbà ọ̀kan ìtọ́ ní àbẹ̀rẹ̀ mọ̀nà gbogbo ẹ̀wọ̀n náà kú wá ní. tó ṣe tàwọn yìí sáà ní ìbẹ̀rọ̀ ìlú ti kọ́ máa rìn ilẹ̀ lórí ló jẹ́ pé mọ́ta ní wípé ní bálá àwọn ìlú ìlú ìṣẹ́gbọ́n ní orí mọ́ta fẹ́ wọ́n tó lọ́dún fẹ́ tọ́jú ẹ̀yìn àlẹ́bí ìsìnmáyé ìlú sí ìbẹ̀rẹ̀. Ìrìgbẹ́ta láti ní ìbẹ̀rẹ̀ ọ̀rìn ìlélẹ̀ tó bá lágbòrò tí ènìyàn lọ́dún òfin bẹ́ẹ̀. Ìrìgbẹ́ ìbẹ̀rẹ̀ kó mi, ó wá jẹ́ bí iná òkùnkùn. Òkìní lọ́dún òkìní lọ́dún ó tún kọjá fún mi, pé ètò nígbà bẹ́ẹ̀ bá dé kápá ẹgbẹ́ ìlú sọ̀kalẹ̀ pẹ̀lú bí àwọn ìjọba mọ́kà ti ṣe wàhálà láti di ojú. Tó ó nígbà tí ó gba àwọn ìsàlẹ̀ dé. Ìtàn àwọn lábà àwọn ẹ̀kẹ́ tí wọ́n ń ṣe máa lè lè bílẹ̀ tó ti bá tẹ̀lé òkúrọ̀ bá bá ń sọ tí ó ń gba gbogbo àṣírí ọdún yóò bẹ̀rẹ̀ pé ìtàn láti ń sọ ọ̀la. Sọ àwọn ẹ̀wá jẹ́ akẹ́kọ̀ọ́ ìdílé àbáwá ní ọmọ ńlá ìlú Ádá Bùkárí ó wúlò náà ìmọ̀ jẹ́ ìpanu mọ́pàá tó wá mẹ́rin ìlú ọ̀rọ̀ òun ẹ̀rọ àmì tó wúlò dáadáa ṣùgbọ́n àkọ́mẹ́lú bá díẹ̀ oríyá àmújáhàn àbí ápùlò wúzà olóbadà bí ápùlò láhàn nígbà tí àlẹ́bí pé àwọn ọkùnrin iṣẹ́ sí islam tó ní sábàlá sábàlá ọwọ́ tó wá náà yẹn lọ ní sábà ìyádá wájọ́wọ́ kan mọ́ ìyádá ní ṣùgbọ́n torí ìdọ́fà àjánọ́rù àpótórí ké olóògùn olúgbò ṣàbídára olúgbò gúrùpù mẹ́fà pósítrófì sí pé ó rò pé olùsù orúkọ ẹni ṣùgbọ́n tẹ́lá ti kà pósítrófì sí olùsù á sì ní ìwé kí ni àpósítrófì Yorùbá fàágùn ìwé olú ṣùgbọ́n tá ìwé olú àdìsọ̀ olú lórí ṣùgbọ́n ìwé láàárá ń sáájá méjì àpósítrófì ìrìnàjò wọ́n ti àgbọ̀n nù عوجا عارف مين؟ ها؟ عوج عن تنوير باسم النصرة من قولك ينصر سوى جانون يدا يدان له يدا مضاف إليه أبو أبي هنا تجمع مضاف لها أسماء خمسة أبوك أبوك أمي لها أصلي أصلي جوز في أكل صلاة وزادة أمي بعد Àwọn tí ń kọ ìlànà ìjọba tí wọ́n wá kò sí kí ó lé lẹ́yìn tó yọ ọ́nkà. Ìjọba àti ìlànà ọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀ ìlú ìlú àlọ́ sí ìyẹn. Ìjọba àti ìlànà ọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀ ìlú àlọ́ sí ìjọba ìdájú ilé ìṣẹ̀lẹ̀ india àti kó ẹ̀kọ́ rẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ń bá torí náà tábà sí yàdá ábì ilá ábì yàdá ọwọ́ méjèèjì ayọ̀kan lónà lọ́wọ́ tó ga ìparun ti bá ọwọ́ rẹ̀ méjèèjì ó parun ọlọ́wọ́ adá ló ń bẹ̀ wàtọ́tù bá ogún rẹ̀ náà tó bá máa ọkùnrin ayéhù máa dùn máa dùn dúkìá rẹ̀ tó ní tó gbójúlé tí ìjọra rẹ̀ lójú wà máa kàtàrà àti gbogbo tó kójọ láyé tó fi rẹ̀ fún máa àwòrán kò ní ìlànà ìgbà fìyàwó wà bọ́ sàyà lánàá ọ̀dá padà hábì iná tó máa wọ̀ òní iná fi ń jò òkòkò láhà. kò máa lérí rẹ̀ wá fún wa átùrú hàmúná látàlẹ̀ hábọ̀ ìyàwó rẹ̀ hàmúná wá ṣáda kí máa kó. Sójú ọ̀nà bá lè gbà ọ̀dá nínú àwọn ẹni tí wọ́n ṣe ní ọ̀rọ̀. Tí jíndì ha tó bá lò láti àmọ́ ọmọ rẹ̀, ha bèèrè òkùn kan yóò wà bẹ̀ ní ìbátà látara pẹ̀lú ọ̀pẹ láti mú sí lọ́rọ̀. Ẹ̀yìn náà ráwọn pẹ́sidẹ̀ntì ààrẹ gọ́ọ̀mọ̀ díẹ̀ tán wá bímọ ìlú sí pẹ́sidẹ́ntì lọ́rùn nígbà tí ò lọ kalẹ̀ lẹ́yìn islam mọ̀ sí aláyé o ẹ̀rí ẹ̀ bá lọ kalẹ̀ wọ́n ní islam eégún bá bóde ní ìsinmi ẹ̀rù ní nígbà tí islam ní kó kí ogun láyé sọ ó ní aṣọ bí aṣọ bí màrìwò ní màrìwò màrìwò ní ọ̀dọ̀ máa gbogbo àwọn bá bá yorùbá ọ̀sùnmọ̀lẹ́ màálù wọ́n kúrò láti kọ màálù máa kọ́tọ̀ wọ́n àtọ̀ àtùgbò àgbègbè màálù màálù yẹn kó láṣọ rẹ̀ ọlọ́run wọ́n ti sí lọ́rùn ṣẹ́gbùnú bá fún fẹ̀sírì lọ́sùn mẹ́ta tàbí pẹ̀sírọ́sùn náà ṣẹ́gbùnú bá kọ̀ṣẹ́mọ̀ wọ́n ní ìyàwó abúláhà ó ní wúrà kan tí ń pè ní gold ẹ̀gbà ọrùn tó fi pamọ́ gẹ́gẹ́ bí àwọn obìnrin náà ṣe máa ń ní gold tí wọ́n máa fi pamọ́ táwọn ọmọ wọn tún gbà tí ó jẹ́ jọ́sí ìjọba fẹ́ ni wọ́n ti pa ó wá ní òun ó ta góòlù yẹn gbogbo owó tó ń bá rí bẹ́ẹ̀ òun fẹ́ ti gbógun ànábì lọ́dọ̀lọ́ àyọ̀ lọ́lọ́tún wá rí góòlù yẹn ọrùn ló yẹ àbí àwọn àdójú tí ọjọ́ pé màlúù láti ṣe láti ló fi ṣe ẹ̀gbà ọmọ jẹ́sọ̀ ìṣe ẹgbẹ́ tìjú lánàá bó ṣe gbọ́ ọ̀rọ̀ yẹn ní wá wà náà bí i kó rẹ̀ pààmù Tọ́lọ̀ ti sọ ìgbà tí wọ́n ń bọ̀, àbúgbà tí ìjọba náà ní Bẹ́ẹ̀sìn ìyàwó àkúlá àti ilé pọ̀ wọn yóò àti ọ́sùn ìbásíkò lè ní ò yóò gàmà pàwà òun ti káyà wàídà sọ̀rọ̀ sàn kòrán جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة كتابا حجابا مكتورا olóòrùn ti ké tó lè yóò gbé kò ní kó wá wá nàbí tìbí kọ̀ọ̀rọ̀ ẹ̀yìn lẹ tún ti wọ́n sí ìbáyé pé kí ní ilé gbogbo lẹ́ẹ̀kan mú yàn ìjọ kan náà ti di ẹ̀sìn rárá tí ó kọ ọmọ tó wà rí fún àwọn olóka ìkan wá fẹ́ bọ́ sọ́dọ̀ ní padà mo dẹ̀ ní tó padà lọ́kùnrin sọ Mo kí ẹ, torí bẹ́ẹ̀ lórí èdè wá ní ó ní gàárì, kò ní gàárì, kò ní. Ó sọ́ọ̀lì ẹ̀rọ bí ó ní, mo gbàgbé ìtàlẹ̀ tí a máa gàárì ẹ̀ bí máa ń ìgbàgbọ́. Ẹ̀rọ tí mo gbàgbé gàárì ẹ̀ gàárì ẹ̀ kò tí wá ń rìn sí. Kí ni gàárì ẹ̀? Wà

ní ìṣọ̀bá rẹ̀ tó dẹ̀ ní ó pẹ́ kí tó sọ. Torí pé àwọn alátikún tẹ́gbẹ́tẹ́ bá sọ̀rọ̀ kan ní ìsìn àwọn yóò bá ní tikún. Ìṣẹ̀lẹ̀ lágbójẹ̀lẹ̀ ní mo ṣe dé sí ẹ̀jọ́ ìyá àbáwọn ẹlẹ́tẹ̀ tó pàṣọ̀rọ̀ sọ fẹ́rẹ́ ìsìn bí ìwọ̀n ẹ̀sìn ìkàlẹ̀ tó wọ́n sàlàyé fún mi ìdí táwọn tí ó ṣiṣẹ́ yìí. Ìgbàkejì àwọn àwọn òṣìṣẹ́ ṣẹ̀kọ́ fún adẹ́jẹ̀ lórí ọdún mọ́fẹ́ ká wá tún bí ewu ó dáadé ẹ̀wọ̀n strọ́ọ̀kì ọ̀ṣọ́ bá kó lọ́dún bá kọ́lú fọ́ọ̀kì ẹ̀rọ ṣe kí rí ìgbẹ́gbà kò dáìsì wọ́n á ti pé látà ṣe ṣáájú ẹ̀rọ ṣàlàyé ilé pé wọ́n á nà lọ́hà bí ní àkóòdò lẹ́yìn ìrìnàmọ́ ìwà kọ́ọ̀tì ó ti dí gàgà láàrin ìwọ kankan àtọkàn ẹ̀ yàtọ̀lù hálà bẹ́yìn ẹ̀hú wà bẹ́yìn ẹ̀kọ́lù bìí má lè hálà wọ́n lọ لذلك ذلك ذلك اليوم لا يستطيع والله يتحدث معي معي يتحدث معي وعتارض ذلك اليوم ọlọ́run ṣàánú wa ṣùgbọ́n tí ò jẹ́ ní sọ́njọ́ rẹ̀ rí pé mo tún pàtà náà ẹlòmí ọ̀rọ̀ máa sọ pé ṣé sáàbọ̀n ga mọ̀ báyìí báyìí lójú ẹ̀rí àwọn èèyàn kan gbọ́dọ̀ ó kéré yóò wà á lẹ́yìn bá àwọn kan bá yàn jọ kejì bẹ́ẹ̀ ni kódà tó bá bá mi jẹ́ ká jọ kejì nítorí ọmọ dárò mi nù lóra ti kẹ́kọ̀ọ́ ti pẹ́ ti tẹ́ pé irú àwọn èèyàn bá mẹ́rin bá bá ń pàdé ìyìn ewó kì ilẹ̀ èèyàn máa wò tó bá wò wọ́n lè rò ṣùgbọ́n àwọn ènìyàn kú lọ́rọ̀ wọ́n pa wọn tó látọ́lọ̀ bá fẹ́ ṣe ìgbà yóò ṣe bí mọ́ èdè jáde mo jẹ́ mùsùlùmí àánú ọlọ́run àwọn akùnrin orúgbà àjọ tó di ọba fún nínú Kùrẹ́ṣì Mẹ́kà wọ́n mà níhàn tó fi bẹ́ẹ̀ lọ́sẹ̀ ní bá àwọn àrújá àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kiri náà àdúgbẹ́ bó wá jẹ́ ìdí ẹni tó sàánú wa tó ṣe wá tó sì ní ọba tí ó pé méjì ilé mẹ́ta ẹgbẹ́ òun ilé mẹ́ta ó ní láti kejì ẹ̀tùpa tí ò méjì pè nílé ká fi mẹ́ta lọ ẹni orí tó kọ́ sọ̀rọ̀ yẹn àti tí mi tí n kiri ẹni fi sọ mi àti tó ṣẹ́ ìgbòmọ̀ ìpín ṣìkò ni ọba tí ò méjì pè nílé ká fi mẹ́ta lọ nǹkan tí ò méjì jẹ́ ẹni mẹ́ta sí ó méjì pè nílé ká fi mẹ́ta lọ. mo jẹ́rìí kó lóra ànábì sí gbogbo àgbámá ayé ìkẹ́ ọlọ́ọ̀lọ́wọ́ tó máa bá ànábì wa Muhammad ìlú àti tó ló ní pé ọ̀rọ̀ mọ̀ nípa àwọn tàbẹ́ni tí ń pààyàn nígbà tàbá ànàbì sí àwa kìí ṣe ọ̀rọ̀ igi mú jìnà sórí sàrá pé igi mú jìnà sórí èdè àbùkù ní wọ́n àwọn sàhábà ní wọn kó kọjá abẹ́rẹ́ hmm? ah, Ààrùn ní àti lórí pé òun já àdìsí ní ìjẹgbẹ́ olùbàdàn bá wọ níkà torí máa padà délẹ̀ ìjọba kó máa bá àwọn sọ̀hábà àtàwọn sàbẹ̀ ọ̀rùn àwọn ẹni ọgbà tẹ́lọ àwọn àti sábẹ́rù sábẹ́rù tó ti lórí sábẹ́rù sábẹ́rù sábẹ́rù sábẹ́rù sábẹ́rù sábẹ́rù sábẹ́rù sábẹ́rù sábẹ́rù sábẹ́rù lọ́bẹ̀ tó ti lórí àwọn afáàkùnkọ̀ wa ń kéwù tó ti lórí ìgbìlá àwọn náà yóò ti lórí àkọ́tà pápọ̀ títí ṣé èmi ti ń sábà oṣù ọ̀ni. ẹni tó bá lóun láàfáà ìrọ́ ni ń pa ó láàfáà ọmọ kan ní yẹn kò máa bá àbẹ̀ nínú mo sọ̀rọ̀ yóò wọlé tàbí kó jẹ́ pé àṣẹ tọ́ máa bá rẹ̀ tó ẹ̀gbọ́n mi lé tí ẹ bá lóhun ọ̀la láàbá irọ́ ló pa mo wá gbọ́dọ̀ sí ibẹ̀ ti kún pé kò dá àpá rẹ̀ pẹ̀lú tàbí àṣẹ tọ́ máa bá rẹ̀ torí bá mi fi ta ní òfin jọ ẹni tọ́lọ̀ ọ̀rọ̀ sí wa lànà sí ìwọ́n láàpá àtàlàfà ìpẹ̀lẹ́kà jìbìrì látò hàrí bí i lè bá àjà láti hì iná àrẹ iná jámù àrùn ọ̀pọ̀ ààrẹ fàìdá kọ̀rọ̀ mẹ́rin bàtàbí kúrò ààrẹ fún ma iná àrẹ iná bàjẹ́ àná àti ìwé àpá sáré mẹ́rin bá jìbìrì ó lè ẹlẹ́nu àti àmìnà ló kọ́ òun ní kí o so táàkìdá pẹ̀ nìkan ó sì ṣe é ṣe ṣùgbọ́n àjẹ́lú fẹ́ ní sùlùmí rọ́rọ̀ bí mẹ́ta márùn ló yẹ kó jẹ́ mẹ́ta ló wà lórí sáàjẹ̀ ló lè kọ́ ìlú kí àpapọ̀ ìran àjẹ̀nú ó yàtọ̀ sínú ọmọ èlú ìran àjẹ̀nú ni tí ò ṣe ojú rí bá bá rí wọn àwọn tọ́là rí in tí wọ́n yà láwọ̀ náà fún wa láàrí pẹ́pẹ́ jínú gẹ́gẹ́ ní nǹkan ìdájá nà lẹ́yìn àlùtẹ̀rí ìṣù tó kù bá gbogbo tàbí tó kù kù pa. a ó wà nù bàbá àti ìgbọ̀ ìgbìmọ̀ yóò rù. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما جن عليه ليل رأى كوكبا فلما جن عليه ليل رأى كوكبا nígbà tí ilẹ̀ ṣú dáná lè ṣúṣú yẹn rọ́á kàwò kàbà tó bá rí àwọn ìràwọ̀ tó ti yẹ́ náà sábá ní wo ó ti tó torí náà jẹ̀mú ní táàfi jírí ni wá wá pé tó bá jà ìkìyàmọ̀ ṣáájú wọn Ìgbẹ̀rẹ̀ ìjájẹ̀ lọ́wà jẹ́ náà tí wọ́n wọ̀ náà, ó kí àpá mọ̀ ọwọ̀ náà àwọn àbá sọ pé àwọn kan ó wà nìjú náà ẹ̀rí wọn jẹ́ kan sọ́rọ̀tù rahman nígbà tọ́lọ̀ ń sọ àwọn obìnrin ẹlẹ́yìn jíkú jẹ́ àwọn obìnrin náà jẹ́ náà ó ní láfíà tó lè wọ́n náà ọ̀rẹ́ ìjọ bàbá àbúbákiri jáde jẹ̀múta èyí nínú kíra àwọn àkídá tó wọ́n mẹ́yìn wọ́n wá pààyọ́ mẹ́ pé ó yẹ fáwọn ìṣèlú náà àwọn kan wọ àjẹjẹrẹ èyí tí wọ́n wá ìṣẹ̀lẹ̀ kan ìkànnì ẹ̀rí náà ní ọwọ́ tó wọ́n sáré wọn náà tẹ̀lé ní bá àṣírí wọn náà láti ní ìmọ̀ náà tẹ̀lé iná fi fà á tó jẹ́ pé àwọn ọ̀sẹ̀ tá a gbọ́ nípa èèyàn fẹ́ràn wọn àwọn ọ̀sẹ̀ tí ó lọ́nu ló tí wọ́n fẹ́ obìnrin wálé láwọn ẹranko tó gbá wẹ́yìn àìjànúnu nínú ṣẹ̀rẹ́ àìsàn èèyàn lọ́nu ẹ̀rí ti pọ̀ nínú ẹ̀rí yẹn ni ṣọ́ọ̀tù rúùn ọlọ́run wà ní náírà tìí àánùkọ́lákọ̀ọ́lá fún ní àkùnkùnkù àtùwàjà. Nínú àmì ọlọ́ọ̀ ni àánùkọ̀lákọ̀ọ́lá fún ó dá yí, mí àkùnkùnkù nínú orú yí ẹ̀dá ní ẹ̀dá ọmọnìyàn, àtùwàjà àwọn ìyàwó. Àwọn ẹ̀dá wa, ó pé ìdáwọ̀ pé wọn, bí ìtànkà tó nínú òwe tí ó pàgbọ́mà ẹ̀rọ ìgbójú ọlẹ́nu gbogbo nígbà tí ó lọ sí òkè lásòdó ṣẹ́mọ̀ ẹgbẹ́ wọ́n lọ pé kàkó níbi tó wà níjọ́ ó ń ṣe ìgbéyàwó lọ́wọ́ tó ọ̀pọ̀ ló ṣá obìnrin ẹ̀rẹ̀ àjẹ́ lóbìnrin ìjọba wọ́n pọ̀ bẹ́ẹ̀ ìgbàlẹ́kọ̀ ọ̀gbẹ́ pọ̀ tó kọ̀ bẹ́ẹ̀ lòdì dé àwọn tẹ̀sí ń pọ̀ yẹn nínú ìṣẹ̀rí àdé fẹ́ wọn tó ń pè wọ́n èyí ẹ́ sì rí débìlẹ̀ wá fi fẹ́ wọn náà ni máa jẹ máa wọn ọ̀rẹ́ ń bẹ láka ẹgbẹ́ obìnrin yẹn tí ó padà dáwọ́ alábẹ́ náà tó ń bí kì í ṣe yẹn tó ń bẹ́ náà ní ìṣẹ̀rí àdé fẹ́ wọn ọ̀rọ̀ tí mo ń lórí mo sàlàyé nípa àwọn sọ̀hábà àgbẹ́ni àwọn tàbí òun àti títí ọjọ́ ẹ̀sán mùsàlá tí ìṣẹ́ ọlọ́run lọ́rùn kó bá ká ń sọ̀rọ̀ fi ya àbí olórí alọ́fẹ́ yẹ ká tún dá gbogbo ní mọ́sálà ìlú wà lọ yóò máa lọ pé tó lè kọ́ ánkẹ́ ẹgbẹ́ mi sí ìyẹnjú ẹ̀ mo tẹ́yìn lọ lè lọ lè kéwú wọn mo ti rẹ́ nìkan bí àjẹ̀lú gba kéwú mọ́ ẹnìkan wà tájẹ̀lú gba kéwú mọ́ wọ́n máa ń ka dúkìá fún ojú tí ó máa ń ka báwo ló ṣe náà ó ní àpá òun àwọn àti wọn ò sí ìgbésí ayé lò ìgbésí ayé lọ àwọn ìjì wàṣàyàpé ṣókè ìgbésí ayé àwọn àjùmọ̀ àtàwọn ìrìnṣì ìgbésí ó jí o kò sì lè yé èèyàn náà ní báwà kọ́nà dáwọn pé ọ̀rá wá tí wá tó lè wá tó ti mọ́ ìgbàlá wa yóò wọ̀ yàrá mú ọlọ́run ṣàkọwọ́ ìkẹ́ ọlọ́run ọlọ́run tó mọ bá gbogbo wa dé lẹ́yìn eléyìí afẹ́mọ̀ tẹ̀síwájú nínú àlàyé tá a gbá bọ̀ nínú sọ́ọ̀tún sọ́ọ̀tún tàwọ́bà ṣùgbà náà àyà 91 والرجل يستأنس ليس على الضعفاء ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما ينفقون حرج إذا نصحوا لله ورسوله ما على المحسنين من سبيل والله غفور رحيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم ìgbà àti kàtẹ́yìn ṣùgbà láì àyà nàìjíríà nínú ẹ̀ ọlọ́ọ̀lẹ́lẹ́ sáàlá tó àpá gbogbo àwọn tó àpá aláìlágbára wàhálà ìmọ̀lọ́pọ̀ gbogbo àwọn aláàrẹ̀ wàhálà lẹ́yìn aláì jẹ́gbẹ́ náà yóò ti pọ̀ gbogbo àwọn tí ó fi jí wọ́n lọ sí lọ́dọ̀ torí pé kìí ṣe pé wọ́n máa mọ̀ máa fẹ́ lọ ní ìdá ni sọ orin láàrin wa sùúrí ní nígbà tí wọ́n bá ti dúró lóòótọ́ sọ́lọ́ tí wọ́n ti dúró lóòótọ́ sáńdá bí èyí tọ́lọ́ wọn bá fún wa ṣe lábàáyé níjẹta àti lánàá lórí ìdáná sọ orin láàrin wa sùúrí ní àti ìgúnlẹ̀ ما على المحسنين من ما على المحسنين من الله على المحسنين من سبيل gbogbo àwọn ẹni rẹ̀ pátá kò sí ọ̀nà ìbáwí kankan fún wọn ìfọ́síwẹ́wẹ́ mọ́sìn tí ní mọ́sìn ó nítumọ̀ tó pọ̀ ó dá lérí siyak tí a ń pè ní contextual meaning ihun tí a ń bá bọ̀ ní ó jámọ̀ rú ìtumọ̀ bá lè fún ṣùgbọ́n ó rántí nínú hadith Jibril hadith tó gùn àwọn tí ó gùn díẹ̀ abákẹ́ tí àtẹ́gbẹ̀rẹ̀ ogójì hadith náwáwí àbí bẹ̀rẹ̀ èjì bẹ̀rẹ̀ àbí. Mọ̀lẹ́kà Jibril ń béèrè lọ́wọ́ ànábì àbírí ní àmì ìsáàn ìsàlẹ̀ tó bí ọdún ká ní bẹ̀rẹ̀ ni. Àbírí ìròmìnì àìdàn àbí rọ́bí àwùjọ́wù sára àjọ àìdàn àbí kọ́ bẹ́ẹ̀nà náà ní jùlọ ṣùnà عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم a ń bẹ níwájú ànábì níjọ́ kan ìtọ́lá àlẹ́yìnà rọ́jùlù ṣàbídù báyáàdì ṣàbídù báyáàdì ìyá aṣọ rẹ̀ funfun gbòòrò ṣàdídù ìṣàwádì ṣáà irun rẹ̀ dúdú orí rẹ̀ dúdú kìrìkìrì ìwọ̀n orí rẹ̀ dúdú kìrìkìrì ajẹ́sí ẹ̀yìn ọ̀rọ̀ ni àjẹ́ ẹ̀sùn ọ̀rọ̀ ìgbẹ́ ṣe yóò bá kìrìkìrì yẹ ṣe ó yàn ní àpópọn ẹ̀tẹ́ bá dé sí ẹ̀lọ́gbọ̀n béèrè láàrín tó ṣe Yorùbá ẹ́ ó pọn ní ìlú dúdú àti mọ dúdú tẹ́lẹ̀ kíkọ́ wá pọn ní káfílẹ̀ pẹ̀pẹ́ kìí ṣe dúdú lásán ó dúdú kirikiri ó dúdú bí ìkóró ṣe one over two náà kiri kiri náà kò kàn rí pé sáré 70 percent ṣàdídù sàwádù ṣáà tí ló tẹ̀lé láàyúrọ̀ àlẹ́ yìí àtàrù sábà orí tan rìnrìn àjò àárín lára ẹ̀ kí ni ìdí tó fi sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìgbà náà wọn ò dá ọ̀dà títí tí sójú ọ̀nà nínú kó máa fẹsẹ̀ rẹ̀ tàbí kó kẹṣin tàbí kó gun àgúnmí tàbí kó gun kẹ́kẹ́kẹ́lẹ́ tàbí bàkà èyí yóò ka ko tàbí kó pẹ́sẹ̀ ìgbè yóò ké ewu ewu ókó yàn ẹgbẹ́ kan láwọn títí wá tí wọ́n kò lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ bá dé lọ àwọn ẹgbẹ́ tó kí ìrìn àjò nílé ewu tí ò ní aṣọ tuntun tí wọ́n dúdú tí ò pọ́n kí ló wá sọ àṣà bó ṣe dé báyìí ìjà lọ ní ṣàṣà yára sá ìlànà ìṣòro ó kàn lọ́jọ́ ìwájú ànábì fàásínádà òkùbàtẹ́ rí ìlà òkùbàtẹ́ orúkún ẹ̀ èékún méjèèjì rúrẹ̀ ó lọ fi ṣe déédé fún méjèèjì kàmẹ́rí wọ́n kọ́ àkànfẹ́ ìhìn alàfà fẹ́ ìhìn ó wá dí àtẹ́lẹ̀ ọwọ́ rẹ̀ méjèèjì lórí ìtàn rẹ̀ méjèèjì ṣé tàtàrà ẹ̀mí àbítàmọ́bí ṣéèkì òfẹ́ ìmí wọ́n ní nínú ẹ̀kọ́ orí iná ara rẹ̀ ló gbé sí àwọn àbá aládìí ìgbà ní wọ́n hàn sí wáyà mí padà sọ orí iná ànábì ó tí ò bá tó rú àbí nígbà ní ọ̀rọ̀ rẹ̀ nínú wọlé ṣùgbọ́n yóò bá rú yóò wà sọ̀wà ọkùnrin sọ̀rọ̀ Àpẹẹrẹ wáyà ẹ ti fọ́ ìròrí kíkì ilẹ̀ tí wọ́n dá. Pẹ̀lẹ́ àbí ìṣe pàtàkì. ní ìyá Muhammad pẹ́lẹ̀ ńlá orúkọ mọ́nà Muhammad àbíní àmì islam ìran muhammadu sọ fún mi kí ní jẹ́ islam alábi sọ olùkọ́ àbíní àmì ìmọ̀ alábi tó sọ sọ fún mi tó jẹ́ gbàgbọ́ ẹlẹ́ẹ̀kẹta ni àwọn adébẹ̀ mi fàbíní ní àmì islam sọ fún mi kí ní jẹ́ islam láàrin ìlú dáadáa alábi ní àmì sáàbùdà lọ́ọ̀hà kà á ti nẹ́ta tààrọ̀ wà ilá tàkùntà ọ́ pàdé ìnáwó ìyà ọ̀tà. Òun ni kó o máa fi náà pè ní dáadáa, òun ni kó o máa fi ọlọ́run bí ẹni kó ń wòó báyìí. Bí wo bá ti ẹ̀rí orí ọ̀, ìpele tó ga jù nìyẹn nínú nínú ìgbàgbọ́. Ìpele àkọ́kọ́ ni gbogbo wa jẹ́ Mùsùlùmí, Ashhadu an la ilaha illallah, wahdahu la sharika lahu. وأشهد أن محمد عبده ورسوله شيخ أبو بكر أمي رحمه الله وأنه هو في جو وشوات الذي كما أبا في في جو أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد أبو أبو في المسلمين Ìjẹ́fẹ́fẹ́ wá ṣe ló bá gbé ọmọ yóò tàn lọ́wọ́. Ó bá ní àìrọ́rùn, ó dá àmúdà kò máa tó lè ṣe máa tó ti pẹ̀kẹ́ bèèrè kò sí jíyàn. Kí ni máa fọ́yàn ní Mùsùlùmí? Láìláìlá ó ní gẹ̀ẹ́sì rílé èèyàn kò já ìpàtà ó sì ṣe ṣàádá àtúnjẹ tó ṣe mùsùlùmí mẹ́nu èdè kò sì tí kú kan lóbi nígbà tó olùdá tó bá ní òdá wọn ní só gọ́ọ̀mẹ̀ntì ṣó gbé ọmọ rẹ̀ wọ́n ti ṣe ọgọ́kàn rẹ̀ ní ṣe ẹni abẹ́ tí ó bá ní ọba tó ṣe ṣàhádà tàbí rẹ̀ sọ bá nà ní wípé ó fi fẹ́dá gbogbo rẹ̀ láàrín ní tí ó ti lá ọkùnrin tó fi ó ti lá ọkùnrin tó fi ní pé ó fi dáàbò rẹ̀ ìgbọ́lọ́pọ̀ lọ́rọ̀ kan ṣá a ní ìtumọ̀ rẹ̀ ni wípé ẹni tí ò bá ṣe ìbáadà kò lè jẹ́ mọ́sìn kò lè jẹ́ nìrìnú kí ló lórí ìbáadà ìrun kíkí tí ò bá ti kí irun kò sí ẹni àbí tó ti sọ àgbà àgbùdà lọ́ha kàánà kó máa sí lọ kí ẹni pọ̀ orí kí ni ìjọsìn ìgbóló ti bẹ̀rẹ̀ ìrun ẹ̀mẹ́ ìlọ́lójúmọ́ ẹ̀mà òsìwọ̀ ìbá tó bá ti wọ́n sí lọ àwẹ̀ káàkiri kí ló pọ̀ ẹ̀ ìbáadà jọ̀sẹ̀ lànà ti fi sọfẹ́ mà sọ́ọ́mà ọ̀bà bọ́ọ̀nà tí máa ń wá ìsáábà ó fi rọ̀lá húkú fi rọ̀lọ́ọ̀kù làhún máa tàkọ́ dáná mẹ́ta bíi ẹni

gbogbo fámílì ní ló ti kọ́ lé fún àwọn tí ò kún káàkùn wọn ó tún ṣe nínú ó pa ẹ̀yẹ tẹ́lú yàrá àkókò lọ́mọ́ká èyí tẹ́ ní rí lọ́dọ̀ ọ̀dọ̀ Olùgbé wà á jù lè mẹ́ìtì ní màní bàbá ìlé ìbí tàbí oníkàbá ìlọ́gbọ́n àwọn òlọ́. Èyí tẹ̀lé ìrìn ìjọ́sìn ní mọ́ta Tẹ́lá ní ìrìn àjò ní ìrìn àjò jọ́sìn. Tó láti ìrìn àjò mímọ́ lọ́pọ̀ká fún ìrìn àjò jọ́sìn. A rìnrìn àjò láti lọ sí lọ. Kí wá ṣe gbogbo bí láti lé lọ sí lọ bá ṣe rìn àjò lọ. Ọlọ́run sọ ní bá ṣe rìn àjò lọ ibi mẹ́ta péré ní lórílẹ̀. Níbo ni bí àkọ́kọ́? Àkáàbà. Òun náà là ń pè ní lẹ́ àdíkù tó la tún pè ní masjidi rẹ̀ haram odò kọ mélòó mẹ́ta kàkàdà ẹlẹ́ẹ̀kejì ní bẹ́tù lẹ́ àti ilé ní bẹ́tù àti àtijọ́ torí bọ́lá sọ wípé iná àwọn bẹ́tì إن أول بيت وضع للناس للذي ببكة هدى lé tàkọ́ lórí ilẹ̀ pé ká ti máa ń sílọ̀ èlò àmọ́lá bákà lọ́lọ́ ń pè ìyẹn ló kọ àtijọ́ tí mákà ń jẹ́ bákà mo rò pé ó ti wà ní gbogbo ètò pátá àmọ́rin yìí bí Filistin ṣe ní Palestine àdéhùn rẹ̀ ẹ̀bá ọ̀sán dìbàdàn lóṣogbo lóṣogbo ìkà rẹ̀ rí wáyà méjì wá ìkà ọ̀rẹ́ àtẹ ẹyẹ akẹ́ rẹ̀ ẹ̀yìn tẹ́ bá lè ṣe bá àṣù yẹn ìwádìí ìjìnlẹ̀ ẹ̀mọ̀ ìwò lókìtì múlẹ̀ ó ti kú padà ìkà rẹ̀ àti ilẹ̀ pa kílódà ilẹ̀ pupa kílódà ó di ilẹ̀ pa sọ́rí ìwé ìjọba àwọn tó mọ́ ẹjẹ́ wà fún ẹwà dìí pọ̀ bá pàkúdé ẹ̀mí jẹ́ ìpínyẹ òjọ́ra ìyẹn bá ẹgbẹ́ kò jọra afẹ́wọ́ gbẹ̀jáde àtàwọn ìyàṣẹ́ ìkó jọra irú ìyẹn ni mo sọ ilẹ̀ ìfẹ́ ilé ìfẹ́ máa bẹ̀rẹ̀

tàbí ìlọ́run náà bí pè ní báyìtúlà àbí tó ló máa kọ́kọ́ ilé ilé àtijọ́ tó jẹ́ wáyé tó jẹ́lẹ̀ àtijọ́ tìjọ́ tìjọ́ a tún pè ní masjid ara mọ́sálásí ọ̀wọ̀ apọ̀ ọ̀wọ̀ tọ́lọ̀ ọba sọ nígbà tó ti ìgbẹ̀rọ wáyé كافرين سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى سورة seventeen sura kẹtàdínlógún ayé alákọ̀ọ́kọ́ mẹ́ ọlọ́ni sọ̀bìhánà mímọ́ ni fún ẹlẹ́ni ẹ̀kọ́ ọ̀gẹ̀rẹ̀ ọmọ ìrìnlẹ́gbẹ̀rẹ̀ ọmọ ìrìnlẹ́gbẹ̀rẹ̀ ọ̀kan náà الذي أكبر سبحانه مما نفون الذي أسرى أمور أمور بعالم المسير ليلا لولا من المسجد Mọ́síláṣí àbọ̀wọ̀. Ìmọ̀ ìmọ̀sílì àpọ̀pọ̀. Ìmọ̀síláṣí òrèrè ìdàtò. Kí náà pẹ̀lú olóòrèrè ilẹ̀ Yorùbá? tó jìnà níjọ́ náà mọ́sálásí méjì ti ń bẹ̀ lérílẹ̀ ọ̀kan ni káàbà ní maka èkejì ní mọ́sílẹ̀ àkóso ẹnìkan ló sì kọ́ méjèèjì tàlẹ́ni náà alẹ́bí ìbẹ̀rọ ní ìgbèwò maka lẹ́yìn ogójì ọdún tàlẹ́bí ìbẹ̀rọ ìkọ́ káàbà náà ló ṣẹ̀ṣẹ̀ lọ kọ́ ìtó wà ní Jerusalem والحج فرض على الإسلام كله من لم من لم يقل فمن صلى ولم يقل نعم. والحج فرض على الإسلام كله من لم يحج فمن صلى ولم يسمي ìkánú àwọn ọ̀dọ́. Màlíkàtọ̀ àlá zàdì ó ń sọ̀rọ̀ nípa ìrìn àjò lọ ìrìn àjò òjò lọ sílé ní sí náà mọ́sálásí ya àárọ̀ yẹn a àbọ̀wọ́ ya mo gbé tọ́wọ́ sọ pé ma ń dà kọ́dà á káánẹ́ ẹ̀ ń bá wọ́ yóò di bí ní ẹni ìfàyàbá wà ìdíyà fáwọn ọ̀rọ̀ àìdámínà lè bẹ́yìn nínú ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم يتلو عليهم آياتهم ويزكيهم ويعلمهم الكتاب ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت التواب الرحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير زرع ذي زرع عند بيتك المحرم ربنا ليقيم الصلاة فاجعل أفئدة من الناس ربنا فجعل أفئدة من الناس تهوي إليهم أن سبحوا أن سبحوا بكرة سويا سورة مريم mo fẹ́ tí gbogbo wá súra yẹn mo fẹ́ padà sí bẹ́ẹ̀ torí sọ pé ní àtijọ́ ni kò bẹ́ẹ̀ anábẹ̀ Ibrahim aleyhisalam nígbà tó kúrò ní ìlú tàǹpẹ̀ ní ọrù àwọn kan ní ní Iraq ni anábẹ̀ Ibrahim ní bàbá tí wọ́n bí sí ìgbà tó kú o nítorí pé wọ́n jẹ́lẹ́bọ wọn fún tún bí òtìtì ọmọ bí sọ́lọ̀n wá ní kó bí Ismail tàlóbí fún hajjab ọ̀rọ̀ méjì ló wà tó yẹ hajjab yẹn àwọn kan sọ wípé ẹ̀rú ni wọ́n wá fún ànábì Ibrahim apá kan náà àwọn ní ọ̀rọ̀ yẹn ò wọlé ọmọ ọba ni ló fi fún látara èèmọ̀ tó rí nígbà tó fẹ́ ṣe tí máa ṣe pẹ̀lú àwọn obìnrin tí wọ́n bá ti wọ̀lú bẹ́ẹ̀ tó bá ti ní kò fọwọ́ kan ìyàwó àgbẹ́bẹ̀ ìbẹ̀rọ ní ọwọ́ rẹ̀ ó bá rọ kò ní lágbára mọ́ tó bá tún ti gbó lọ́dọ̀ rẹ̀ ara rẹ̀ ó tún padà sí kó ṣe wà tó bá tún ti fẹ́ súnmọ́ ọwọ́ rẹ̀ ó rọ kò ní rọwọ́ náà gbogbo ara rẹ̀ ó ti rọ ló wá ní eléyìí ṣe èèyàn àjànú ni ẹkú olú wa kò náà láti polongo Islam ló wá fún wọn ló wá fún ìgbọ̀rọ̀ ọ̀yìn lọ́nà obìnrin yẹn ìtàn ètò gbajúmọ̀ inú tàn ó ní pé ẹrú ni wọ́n á ní oníwádìí ìjìnlẹ̀ ní rárá nítorí júdì nítorí ìgbà táwọn mùsùlùmí lọ ṣe ti jíra ní misro egypt àtìgbà tí islam wọ egypt pàápàá jùlọ tí akúrò gúrù lè ráàrì tó jẹ́ gómìnà ní ilẹ̀ misro egypt tí roman gúrù lè kọ́kọ́ òní aláọ̀tà láàárín tó dáfàrí apàṣẹ wa gbogbo mọ̀mí ní Madina àwọn ará mísà wa ń sọ wípé ìyá ńlá ìyá ńlá ní ìyẹni tó bí Ismail ọmọ ọba tiwa ní ṣẹ́gbà ara nípa mọ́ta ara wọn pé ìyá ńlá ní ìyẹni ìyẹni tó bí àfẹ́kìwá Ismail ọmọ ọba tiwa ní látara sọ́ fún kíláta ń pè ní àwọn ìmìlì màtún ìbá ń wò sí ẹ̀ ìbá lè wọlé bẹ̀ níbi tí mo àrọ́bà ṣùgbọ́n èèyàn lè láwọ́ ní tí àrọ̀ himul maktum hmm? sílnẹ́ta wọ́n sàlà ìtàn ìwé ìtàn anábì wọ́n sọ̀rọ̀ pa àwọn ìran lárúbá ní bẹ̀rẹ̀ rẹ̀ ó pọ̀ díẹ̀ ṣùgbọ́n àwọn ìlú ìtún wà tó tún pọ̀ kan ẹjẹ́ kájọ sí gbogbo wa pátápátá sọ́rọ́pẹ̀ ìdọ́ọ̀yìn sọ́rọ́pẹ̀ ìbúrání sọ́rọ́ akéde sura 14 aya kìí aya 31 37 náà أعوذ بالله من الشيطان الرجيم ربنا إني أكتنت من ذريتي بواد غير ذي زرع بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون Ìgbà tọ́lọ̀ wọn sọ fún ànábì wa Ìbráhìm tí ìyàwó rẹ̀ Hajar tó bímọ ṣáájú ìyálé tí ọ̀rọ̀ olórogún fẹ́ ṣẹlẹ̀, ọlọ́mọ ọ̀rọ̀ ọlọ́fìdìmọ̀ tó ń fẹ́ ṣe tẹ́lẹ̀. Ọlọ́run ìyá ọmọ yẹn àtọmọ tó gbé lọ́wọ́ tí ń fún lọ́mú kó àwọn méjèèjì lọ síbi tí káàbà wà lónìí anábìwá Ibrahim alayhi salam nígbà tó kó wọn débẹ̀ ní ṣókí òrùfẹ́ sọ́pàá yẹn lẹ́ẹ̀kọ̀ mọ́dà àti sọ́fẹ́ yìí inú ọ̀gbọ́n níbẹ̀ tó nínú kòtò níbẹ̀ wà tàbí ká pè ní àkóníkojì kòtò náà làbórí méjì òkè lọ́sùn òkè lọ́sí ó pọ̀ ń kà rẹ̀ dáadáa tí ẹ bá lọ náà dó ẹ̀rìn ló òkè wà lọ́sùn tí ó wà lọ́sùn ó dàbí tí ẹ bá lọ ẹ̀kọ́ ilé ìyẹn ló yé mi dáadáa ẹ̀rí òkè tí àwọn àtàbí bá fi sàálà lọ́wọ́ ọ̀tún ẹ̀sì rí òkè tó tún sàálà ẹ̀kan àtàwọn ṣìkúrì inú kòtò lẹ́kan léyẹn títí tó fi lọ sí ọ̀kà bẹ́ẹ̀ ìyẹn wọ́n pè ní àpò nígbòjì òkè lọ́tún òkè ló sì àárín rẹ̀ lẹ́rìn lọ irú rẹ̀ náà ni àmẹ́bí mú pàǹdà lọ ìlàtàbìlì wáádìí ìwádìí ìlúkọ́dà sí tó wà àforíkojì jẹ́ ń pè ní máa jẹ́ ń pè ní tùwá ìgbàtọ́ náà bí ìbọ̀rọ̀ ìkó wọn kalẹ̀ ń bẹ̀ tó wá ń lọ ó yẹ́yìn bàbá òyàwó ẹ̀ ìyàwó ẹ̀ wá ń sáré tẹ̀lé ààrùn àmọ̀rọ̀kàbí àdá sọ́nà ló pọ̀ láṣẹ ilé ìṣòrí bẹ̀rẹ̀ ìgbà náà ni ìyá wa hájáwádá gbé nígbà náà kò ní fi wá sílẹ̀ ìgbà kan náà ní Ibrahim wá tún síwájú tó kiri pé ájáró rí má ló wá sọ gbólóhùn tá fẹ́ kà nínú sọ́ọ̀tì Ibrahim ibi wọn yẹn ní nínú àwọn ọmọ mi mí nínú wọn àkáńtù mo wá fi wọ́n wọ̀ tàbí mo wá fi wọ́n jó gbogbo kéèyàn tẹ́tì tó jó tàbí kéèyàn wọ̀ ìyàtọ̀ mẹ́nu méjèèjì náà tí ẹ bá kan tó ní kan ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ ò ó tẹ́jó nìyẹn ó síbẹ̀ ó ṣeéṣe pàmọ̀ wà ń bẹ̀ ó dúró ó ṣeéṣe kó mọ́ mo wá fi wọ́n wọ̀ síbẹ̀ tàbí mo fi wọ́n dó bí wá bí nínú àpolípojì gọ́ìrì bí zárí ẹ̀yìn èyí tó ṣe wípé irúgbìn kìí hù ń bẹ̀ kò lè irúgbìn nínú kàábà ẹ̀yìndà báyí tí kàlẹ̀ mọ̀ hàrùn níbọ̀lọ́wọ́ pé ẹ̀yìndà báyí tí kàlẹ̀ mọ̀ hàrùn ní inú ilé rẹ̀ àbọ̀wọ̀ rọ́gbàna olúwa lèyò kí mú sọ láta kẹba mọ́ gbẹ̀rún dúró kí ló dé tọ́lọ̀ jù wọ́n rẹ̀ kí wọ́n lè mọ́ gbẹ̀rún dúró yẹn pé kí wọ́n lè mọ́ sí lọ ṣàgbẹ́ni táà sí lọ mọ́rún sí ìyẹ́mọ́tàgbé pé ànábì ní àmìlìsàn an bá àkúdà lọ àkà àrínágà tàọ́ fà ìlànà kún ẹni tí ó jẹ́ ní eré máa bádà yóò máa ṣe lọ àwa ní àkọ́kọ́ bádà onígbìlì ìrun kíkí àwẹ̀ gbígbà ẹlẹ́kẹta sọ gbogbo fẹ́ ṣe ájì lọ káàkà kí ló dé tó fẹ́ jù lọ́dẹ̀ àlàyé ẹ̀ ṣe ó wá ní ìdàfẹ́ ìtìkàlẹ̀ mọ̀ láti máa tó kí ni ìrún dúró náà. Bọ̀dẹ̀ àfíìdátà mìíràn náà. Nítorí náà, fà nítorí náà, each and àfíìdátà darí àwọn ọkùnkan, each and the man alẹ́sìsí ṣe, ṣùgbọ́n darí àfíìdátà àwọn ọkùnkan mínà náà nínú àwọn ọmọ èèyàn. Dáhùn ilẹ̀ ìyìn kó wá ṣẹ́rí àwọn ọkàn náà sọ́dọ̀ wọn ìyẹn ni báwọn tó wá fi síbí Ismail àtìyá ẹ̀ mọ́jì ó jẹ́ pé Ismail àtìyá rẹ̀ nìkan ni ó wà mọ́ gbé bímọ́ tún darí àwọn ọkàn kan tí wọ́n kún wọn bẹ́ẹ̀. wọ́n tó kọ́ ọ̀hún mi náà sàmàrọ̀. mọ́ wàá jẹ́ kí wọ́n wà láì rírí nǹkan jẹ́ wà rùsọ́pọ̀ ohun fún wọn mínà sàmàrọ̀ nínú àwọn èso ìyàṣòrókẹ́bà nínú dúpẹ́ fún ẹ̀ ọlọ́run ẹgbọ́ sọ pé ààyè lọ́ìlì dì sáàrì ibi tí nǹkan ò sí ní hù ó ní wá ní tọ́lọ̀ jẹ́ ké soso rẹ̀ wá bẹ̀ ẹ bá lọ mọ́kàrí sẹ́mọ̀ pé igi tí wọ́n bá gbìn tí wọ́n gbìn mọ́kà kí ni wọ́n máa ṣe sí wọ́n fa omi sí díẹ̀ ẹgbẹ́ mo sọ lọ́dún tó làbọ́dún kẹta mo ní ní àrọ̀fá mo rí igi kan ma ní irú igi wo ni jọdó wá jọ dóngóyárò wọ́n á já ewé ẹ̀ kí n wò bóyá wọ́n ní ah kí ni ìdájọ́ ewé àràpá jíjá àìrántí àbí mi ò mọ́mẹ̀ ní òjẹ́ ń já èèyàn mọ́lọ lọ bàjẹ́ kò ní ṣe tàwákúfù kò ní káraró tẹ́yìn ò bá ti mọ ìdájọ́ kankan èèyàn máa káraró ni ò ní ṣe nǹkan yẹn torí tó bá ṣe ò mọ̀ dájọ́ ẹ̀ mẹ́lòmí ò ní ẹ́ńdà tí ìdí mọ́ máa ṣe má ní òdáta náà ọlọ́run mọ̀ pé mi ò mọ̀ ó ti mọ̀ tó látara bẹ́ẹ̀ ọlọ́wọ́ ní èso kó mọ̀ pèsè ẹ̀ fún wọn tẹ́ẹ̀ bá dé wọn kà ṣe ò ní rèso 2013 ni mo gọ́lọ mọ́gà ní o kéèṣì àsọdún o wà láì ike plastic mo rí ọ̀gẹ̀dẹ̀ wọ́n á ń jẹ báyìí wọ́n sókọ̀ wọ́n ń tà èmi wá rò pé ike ni já èwo tó ní ike ọ̀gẹ̀dẹ̀ jáàtùmọ̀ ra lọ Nàìjíríà fi dẹkoréjì ní wà láì ọ̀gẹ̀dẹ̀ ni ah torí pé ó ti kò sí àmì kankan lára ẹ̀ tó fi jọ pé ọ̀gẹ̀gẹ̀ oko ni ike ni mo pè bẹ́ẹ̀ ni ápù ń dán bẹ́ẹ̀ ni oríṣiríṣi èso ó wà ń bẹ̀ láìsí kankan ó tún wá ṣíìpù Gracias. nítorí náà àdúrà tí ànábì Ibrahim alayhi salam tó ṣe jọ́nà ó gbà ló fi jẹ́ pé àwa náà tàbá fẹ́ lọ lúkan lẹ́yìn tá a ti ṣàdúrà rìn àjò tá a bá débẹ̀ àábẹ̀ lọ́n ní kílù yẹn ó san wá nínú ẹ̀kọ́ tá a fà yọ bẹ́ẹ̀ lónìí torí jẹ́ ànábì Ibrahim fi ìyàwó àtọmọ síbẹ̀ ó wá ní mọ́ ṣe wọ́n láláso bẹ́ẹ̀ darí àwọn ọkàn kan sọ́dọ̀ wọn tí wọ́n máa bá wọn gbé àwọn yẹn ìran júrúhùn ìran kí ni wọ́n pé júrúhùn àwọn ló padà wá darapọ̀ mọ́ wọn torí pé omi zamzam tó jáde gbogbo àti bọ́tọ̀ omi zamzam rí ẹyẹ omi yóò wọ omi kan àwọn ìran júrúhùn ń lọ ń tiẹ̀ wọ́n wá rí ẹyẹ omi ah, ẹyẹ yóò lè máa rábàbà bí ò bá sóbi ń bí wọ́n wá tọpasẹ̀ ẹyẹ ni wọ́n tẹ̀lé títí tó fi wá gbámgbám wọ́n wá bá hajjab àti ismail ń bẹ̀ omi rèé yẹ ká kó wákàjọ mọ́ gbé yàwá hajjab ní ìgbàláyé ń bẹ fún yín pẹ̀lú májẹ̀mú wọ́n ní kí ni májẹ̀mú ẹ̀ ní padà sọ pé ilẹ̀ lomi yí o òun lòun ní o àtàwọn ọmọ òun o ìyẹn ni ò yá àwọn Iran lọ́dún kan àwọn Shia wọ́n ní ẹ mọ́kà gbogbo mùsùlùmí ayé lónìí nítorí náà ó yẹ tí wọ́n yan àwọn olórí olórí láyé ni tí wọ́n mọ̀ ṣèjọba bẹ̀rù irọ́ lẹ́pa níjọba àwọn júrúùmù dé wọ́n sọ pé omi ìyá wa ìgbọ́n ní ẹ̀ ní sọ pé ìrìnlẹ̀ ní ó omi yìí òun àtọmọ òun ló ní ṣé ìran Ismail lè mí ṣé ìran Ismail àwọn fásíà kílẹ̀ ń wá alátojúbọ̀ ó lè olójúkòkòrò kódà Ànábì sallallahu alaihi wasallam ní pátí wù Mẹ́kà nígbà tí Islam gba àyè tán ní Mẹ́kà kọ́kọ́rọ́ Kàábà ó dá padà fẹ́ni tí ń mú dání ẹ̀gbọ́rọ̀ anábí òmú kọ́kọ́rọ́ yẹn lọ sí àti gba Mẹ́kà irọ́ àwọn ìdílé tó ní kọ́kọ́rọ́ yẹn lọ́wọ́ àtẹ̀jẹ́ ń fún lànàbí tún dá kọ́kọ́rọ́ yẹn padà fún ó yẹ ká mọ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ìdílé ànábì ìsìnlẹ̀ tó kù dòní wọ́n bùn wá lóní zamzam mú ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ tó tún fún wa lọ́fẹ̀ẹ́ kí ẹ máa mú ẹ̀rẹ́ ìbómi ọlọ́ọ̀ni kànga alẹ́ yí kí ló dé tó ń jì ìbómi ọlọ́ọ̀ni ní kànga wá ti dẹ́gbẹ́ ẹ́ẹ̀jẹ́jẹ́ àwọn náà tí ìpọn mi o tó ń torí bẹ́ẹ̀ anábì Ibrahim ó wá ní ìdàbẹ́ ìtíkàl àrọ̀ níbi ilé rẹ̀ tó jẹ́ ilé ọwọ̀ kí lédé tó fi ṣẹ́lé ọwọ̀ téèyàn bá ti wọ káàbà báyìí ọkàn ìbalẹ̀ ọ̀wọ̀ wà ń bẹ àìjagun ń bẹ̀ àìjà ń bẹ àìlagídí nínú káàbà pẹ̀lẹ̀ àwọn kan jù wọn máa o àwọn Yorùbá sọ pé ọlọ́pàá rẹ̀ wọ́n ti tẹ́ máa ti débẹ̀ yọ kan balẹ̀ tẹ́ bá dé kàbà gbogbo olówó ayé sátá ẹ̀rì tí wọ́n bá jókòó sí kàbà ẹ̀rì tí ọkùnrin máa balẹ̀ lọ́pọ̀lọpọ̀ bí máa lọ múra wọ́n fẹ́ kó nù wàhálà ìrún fẹ́ lọ sí ààyè rọ gbogbo ayé ni ó tó wá máa ń sojú kòkòrò àti èbó èbó tí wọ́n sọ ìgangan àwọn èbó gangan báwa mọ̀ sí èbó àwọn owó àwọn gẹ̀ẹ́sì British tó mú wọn lẹ́rú ó bá wọn bẹ̀ tí wọ́n jókòó tí wọ́n nara pótógí tó ṣáájú gẹ̀ẹ́sì dé pọ́túgí ó bá wọn bẹ̀ ó nara gbogbo ayé tó ká bá wá báyà bá lẹ́ẹ̀ẹ́ lọ ọlọ́run sì ti sọ pẹ́lẹ̀ pẹ́lú bá wọ́n bẹ̀ kéde káàkán ààrùn tó dẹ́ni nínú tọ́rọ́kùnlé bá kọ́rọ̀ nígbà tọ́lọ̀ ìtọ́jẹ́ ìlọ́kà àbàkan ọlọ́run bá wá sọ pé àdẹ́bí ìbẹ̀rẹ̀ ní wà á rí náà mẹ́rẹ̀ síkànà wọ́n túnbà rí náà fi hàn wá mẹ́rẹ̀ síkànà ẹgbọ́ mẹ́rẹ̀ síkùlẹ̀ ájì rí náà mẹ́rẹ̀ síkùlẹ̀ ájì àwọn bá mẹ́rẹ̀ síkànà lórí yẹn ṣe ṣiṣẹ́ ájì rẹ̀ bá ṣe máa ṣe ọlọ́run fi hàn wá kìí ṣe ànábì ìgbọ́ ẹ̀kú ló kọ́ ọmọ ọmọ rẹ̀ sọ pé sáàṣì láàjì ọba tó lọ́wọ́ ẹ̀ka jùlọ ìsìn pé tẹ bá débì tó bá jẹ́ ọkọ̀ fẹ́ bí àtọ́jọ́ kẹjọ oṣù kejìlá ẹgbẹ́ ara mi ní pẹ̀lú gbólóhùn àbẹ́ńtà lọ rúmà àjá ẹ máa lọ sí mìíràn tẹ bá débì náà ẹ̀kí dúrì bẹ́ẹ̀ ẹ̀kí á dúrì bẹ́ẹ̀ gbogbo yẹn ìṣẹ̀bá tó wá jẹ́ ní ìlẹ́yẹ ọjọ́ kẹjọ lórí àbí tẹ́ẹ̀bá ti kí mẹ́gírídì tẹ́ẹ̀bá ti ṣáì àbí ẹ̀ẹ́lẹ́kì tẹ́ẹ̀bá ti kí ẹ̀ẹ́ ìra òjì àrọ́fà ní àárọ̀ ọjọ́ kèlú ọjọ́ kẹsàn ẹ̀kì mẹ́gírídì ẹ̀kì ṣáì ìyẹn gbé kalẹ̀ gbéra láti lè yí ní mẹ́kà ìyá ọmọ tẹ́lẹ̀ ọjọ́ kẹjọ لبيك اللهم حجا ẹ̀dẹ́gí ni mìíná lọ́jọ́ kẹjọ àti ẹ̀sìtú ẹ̀sì àti magrini chad láàárọ̀ ọjọ́ kẹsàn ọlọ́jọ́ àrọ̀fà tó bá ti yọ tán ẹ̀bà pé àkúni àrọ̀fà alìmọ̀kúnkù ìdí àrọ̀fà ẹ̀lọ́jọ́ kò síbẹ̀ ẹ́ẹ̀kì zúrí ẹ́ẹ̀kì áfírí ẹ̀ẹ̀rí kí mákírídì ẹ̀ẹ̀sì ní ìlà àdúgbò òwò ẹbàjáde ẹwà máa lọ sí mú ìfà àlèmọ̀bí fílìmù lẹ́nu àjẹ̀lẹ́ ìrọ̀sùn ẹwà lọ sí mákírídì àtìṣáyé papọ̀ mọ̀lẹ́kà bí ní sàlàyé fún ànábì ìgbẹ̀rọ̀ ní tó bá ti wá di àárọ̀ ẹ ti ṣubú ìdíbò dànífà ẹ̀ẹ̀ní kò ń bẹ̀ òun òjò tán ẹwà padà ìfẹ́ wá lásìkò ìjẹta lè náà tẹ̀lé kó ẹwà lọ ọ̀dẹ̀. Ṣẹ̀bá wá dé bẹ̀ ẹ lọ́rọ̀ ṣe ẹlọ jùlọ ní jàmàá jẹ́gbẹ́gbọ́n ìjẹ̀tàrí jàmàá ẹwà lápá rí fòrògbó bí é ẹ̀ẹ̀ẹ̀ẹ̀rù ìwò lè ẹni kọ́ ṣe àwọn ìfẹ́lọ parí àwọn parí àwọn ọ̀gbọ̀n tí ṣe gínì àwọn òjí sọgbó àwọn òjí bẹ̀rù ìfààlì wàlà ìtẹ́ ṣe ṣẹ́ṣẹ́ àwọn ẹran alákọ́ta àwọn tí ìparí àwọn tí sọgbó alẹ́nu ìtẹ́ ṣe ṣẹ́ṣẹ́ bẹ̀rẹ̀ àwọn tí jùbọ́ àti ìparí àwọn tí bẹ̀rù ìtẹ́ ṣe ṣẹ́ṣẹ́ yẹ pé kò sí ìpé ìròyìn kan ṣe

Ẹni bá tó tọ́ méjì tó kánjú tó padà sí Mákà lọ ní kò sẹ́ṣẹ̀. Àwọn kí ni? Wọ́n máa ní ipa àkọ́rọ̀ fàyà ìsìnmá ààrẹ yìí. Ẹni ó bá rọ́jú ní jọ́kẹta kó tó kó mì náà kò lẹ́ṣà. Wọ́n kí ni? Lé máa ní takọ́. Báwo ìpáyẹ̀ ọ̀dọ̀? Wé ewu fún ẹ̀kú ọ̀dọ̀ ẹ̀rìn ìwọ́n tó rántí tí ó ti jọ kẹta tí èyí bá ṣe pé èyàn ti mọ̀ bọ́rọ̀ sí nàìjíríà èyàn gbà tí wọ́n bọ̀ wá sí ìlà òun bẹ̀. èyàn máa ń kó tẹ́ẹ̀tì rẹ̀ lóṣù lọ kó tàbí ẹ̀mọ́ lọ fún tv káìsì ọdún tàbí tv káìsì là kó lọ. gbogbo ẹ̀ ó fẹ́ lọ ní ẹ̀yìn mélòó kan lẹ́wàá ayé wa níbẹ̀ tó fẹ́ obìnrin ọlọ́gbọ́n ti gbé àtọ̀rọ̀gbọ́n ti lè fẹ́ ìgbọ́dọ̀ lọ. báyọ̀ ti tó kí òun nothing less than seventy messengers of Allah are observed for last in Masjid al-Fatih. Masjid al-Fatih kò jìnà sí jáde ń sọ́kù. Ṣùgbọ́n yóò máa wò bá èèyàn nílé débẹ̀ pé ò bá mọ́nà dáadáa. Mo ti dààmú bẹ̀ dáadáa ni wọ́n wọ́n sí lè báyìí máa tó ọ̀fẹ́ sí gbogbo. Yàtá àwọn ọmọ máa ń kó ní mẹ́ta. Mo ti máa mú ìyá lọ́dọ̀ ẹgbẹ́ ẹ̀já lọ́dọ̀ sí ká. Jọ́ ìlú wọn mẹ́ta. Tó bá sì àwọn oṣù kan tó ṣẹlẹ̀ sí ìlú máa ti yóò bọ́ èèyàn lọ jókòó bẹ́ẹ̀ jọ kẹta ẹ̀ ń padà á jí ìpàdé òkú àwọn kù kéèyàn wàdá kéèyàn dá pé Gbogbo tí mo ṣàlàyé tó ń ṣe ní ájì yìí kí làkàtà Ibrahim sọ wàhálì náà mọ̀nà síkà fi hàn wá bá ṣe ṣiṣẹ́ yẹn ọlọ́run wá gbọ́gbà nàbí rẹ̀ látòrí àrẹ́bí rẹ̀ tó fi wá tó ní tó ṣe rí yẹn àyà àfìgbà tí Ismail kú tán tí a mú rúgbùnú lè hájì tó wá ṣe ní tó kó ṣàdé wọ́n lọ bò ṣàtàn sí sọ̀pá wọ́n sì lọ sí ní mọ̀wà tí a bá ti àdọ́bí wọn ò pé eléyìí ó lè ṣe ṣe láti ìkọ̀ ìpínlẹ̀ ẹgbẹ́ òṣàgájọ́ nìkan yìí mú parẹ́ lọ́lọ́pìwá sọ pé ara àwọn ló gbé síbẹ̀ lọ tó kú o iná sọ́pá wọ́n máa wá dàmì ṣáà ìrìnlá فصار المرأة من شعائر الله فمن

èyàn rò wípé ara iṣẹ́ ájú tí èṣọ́ ọ̀rọ̀ yẹn kódà bàbá ní rúkúnà onígan ti ṣe wájú ó ti wájú lọ́kọ́ orí ìgbón ní ó tún kọjá ọ̀rọ̀ yẹn sẹ́yìn ò bá ṣe kò ní ájú tó bá mọ̀ pé mi ò ṣe sọ fáàtì mẹ́rùwà ìṣẹ́ ájú tó tọ̀ ó mọ̀ ọ́n mọ̀ tó ṣe kò ní ájú òṣàyẹnú wá pé kù mẹ́ nítorí náà ilé àkọ́kọ́ nìyẹn tó bẹ́ẹ̀ bá jẹ́ mú sí ìtò lọ́mọ́ta jẹ́gbẹ́ òṣẹ́ ájì lè ṣẹ̀dẹ̀ rẹ̀ bá jẹ́ mú sí o sì ní tó mímọ́ torí náà gbogbo ẹ̀yin brọ́dà tí ọlọ́run ní kó dánkùn yín lọ́dún yìí tàbí ká sọ pé sísìn ló lọ ájì lọ́dún yìí tẹ́bí ká pé pàdé pẹ̀lú something million tó ká sọ pé nine million naira lọ́dọ̀ bí a ti pọ̀ ni wọ́n ní ká sì pọ̀ sí ta fẹ́ lọ tó bá fẹ́ bá nine comes lọ national health commission nine million naira ó jẹ bá thirty three million naira ó lè yọ nine million fọ́lọ̀ tó kù twenty four ó wá ní gbogbo thirty three million náà tó wá ní òkú síwájú ọ̀rọ̀ amọ́tò òkọ́lé ó tó wá ní òkú fẹ́yàwó tó wá ní òkú wá ní ọlẹ́kùn fún mi lówó ó wá lọ sí lọ́wọ́ lọ́wọ́ ájì lòsì dáa

fóònù náà ló fi kọ́ Báyìí tí ó bá tún dé òde ilé yọmí lẹ́nu pé òtàkùn àkàbùkù láti. Ó lè yẹ kó yọmí lẹ́nu pé àkàbùkù láàmọ́ ṣe sáàtìmọ̀ náwó ìpínlẹ̀ ọ̀nà tí ó bà yọ lọ́run nú. Ẹ̀sùn ọ̀pọ̀ ìjọ pé kí lọ́rọ̀ jáde fún àkàrà àwọn olùtẹ́lẹ̀. Ìdíje tó bá ti bẹ̀rẹ̀ wà sí àdá yóò ti sáàjì àbẹ̀rẹ̀ òkú sóòdì fún ẹlọ́gọ́rọ̀ àṣẹ ló fún àpọ̀ kò ní jẹ́lẹ́sẹ̀ ìgbà ìwà àtàwọn ká ní àwọn ọmọlẹ́ni àwọn aráàlú àjọ́bí inú ọlẹ́ẹ̀kọ́ ìjọba ìyá kúlà náà dá àótù hún já àlú àtọ́ ní àrùn sí ádáàlì ní ṣàwọn fi àbá òun wà àtọ́ òun wà àtọ́ ìgbàlù sí ìgbàlù àwọn ọmọ níta wọn ti wọ etí kí wọ́n là lọ́dún sọ wọ́n dáṣẹ́ ìyá àbà wọ́n tó dábù ṣọ́kọ́ ojú pé àwòrí bábá lọ́dọ̀ rà wọ́n sọ fáwọn nǹkan tí ń rí wọ́n àdáṣọ́ ojú pé ààrí wà á sọ lóòrùn wá sẹ́kùbà lóòrùn tèmi kàkàrí wọ́n ti fọ́ wà sáàbàrú wọ́n tún wá ń ṣe ìgbéraga lélẹ̀ tí kì bá rọ́ ìgbéraga tó lágbára tó torí náà ìwọ́n tó rọ́ ń bá mú wà tó bẹ̀rẹ̀ òun èébí òun mọ́jẹ́ kó tí ìgbọ́wà àti òun tó sátọ̀ náà àwọn aráàlú nóòrù tọ́lọ̀ fúnra rẹ̀ òfìwàjọ wọ́n ti sọ pé ọmọ bẹ̀rẹ̀ ṣùgbọ́n òfìwàjọ wọ́n ìgbà tó kí ó máa bẹ̀rẹ̀ ọmọ ìgbó jẹ́ kó wúlò àti bó ráwọn ànábì ọlọ́run tí wọ́n bẹ̀ lọ ànábì Ibrahim gbà tó pálé lọ kí ló sọ rọ̀bánẹ́ takọ̀bánì mìíràn ìnáka àtúntà wà dá lọ́wọ́ wa lọ́tún bọ́rọ̀ wà jí áná mùsùlùmí ní lákà Fàmí ìlúrọ̀ mi ọmọ èmi àtọ́gbọ́n mi àwa méjèèjì ní mùsùlùmí adájú Ibrahim tún bẹ náà yẹn o kó ṣe wọn àti Ismail ní mùsùlùmí ṣé wọ́n ṣe mùsùlùmí tẹ́lẹ̀ wọ́n tí ló tún tẹ̀lé Wọ́n mú máa sáàmù mọ́ ní máa dàgbà. Wọ́n jẹ́ ìjọ tí ó gbá àpà tí ó juwọ́ ju ẹ̀sẹ̀ sílẹ̀ sí wọn lọ. Àdókòwò láti tí ó wẹ̀ tí ó ní jókòó yìí. Ó ṣe jókòó gbogbo ara ní ró ló ṣe mọ́nà jẹ ẹnu pé wà lórí àwọn kù sí àyè. Ọlọ́run tí ó rọ̀ ọkàn. Ẹlòmíì yóò tẹ̀sẹ̀ wọn. Kò ní tẹ Yóò tún mọ̀

tó ẹgbẹ́ ká máa bẹ lọ́wọ́ kó fẹ́ sì kọ̀ wá lọ́rùn àkọ́kọ́ nìyí ẹlẹ́ẹ̀kejì mọ́sílì àkóso mọ́sálásí Jerúsálẹ̀ àkólókọ̀ àdọ́dọ̀ ìbẹ̀rọ̀ ní a lè ṣe ìrìn àjò ìjọ lọ́ọ̀bẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òní mọ́sílì lọ́bàrí mọ́sálásí ànábì mọ́sílì nàbí tàbí àlèmọ́sílì àdìmàwí mọ́sálásí ànábì ní kíni ní Màdínà a lè ṣe ìrìn àjò ìjọ lọ́ọ̀bẹ̀ ló fà tó yẹ pé bá a bá lọ sí ájì àtúmọ̀ ń lọ nàìjíríà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ káwọn Yẹ̀húdí tí wọ́n tó wàjọba ìjọba bo ní Jerúsálẹ́mù Israel ní 1948 gbogbo àwọn tó bá lọ mọ́tà ní pè ní ájì Kudus wọ́n lọ mọ́tà wọ́n lọ nàìjíríà tó tún lọ Jerúsálẹ́mù wọ́n lọ sí mẹ́sílẹ̀ àkúsọ lọ sí lọ́run ṣùgbọ́n tàbá ní ká tó bí wọ́n ṣe lọ ẹlẹ́ẹ̀kejì ní tíkání pànábì ní mẹ́sílá ẹlẹ́ẹ̀kẹta ní ìtò wà ní Jerusalem orílẹ̀ gbogbo ẹni tó bá kí òun dé ti mọ́ká ó ju ládá ìlọ́po ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ni tó bá kí òun kò mi yàtọ̀ sí mọ̀sílá àti kíló àti Jerusalem tó bá kí òun mọ̀sílá ìlọ́po ẹgbẹ̀rún ni tí àwọn mọ́ṣáláṣí yóò kù yàtọ̀ sí Kaaba àti Jerusalem tó bá kí ìròyìn ti Jerusalem lọ sí àkúsọ ìlọ́pọ̀ eh, ìgbà méjì àbọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta 500 ọgọ́rùn márùn ní ládàá rẹ̀ sí ohun tó kí kò mí yàtọ̀ sí Kaaba àti ti Mọ̀dínà so bẹ́ẹ̀ bá kí ìrùn ní Kaaba tó fi ìlọ́pọ̀ ẹgbẹ̀rún ló fi ju ìrùn ìlọ́pọ̀ ọgọ́rùn ló fi ju ìrùn sí àbá kí ní Mọ̀dínà

kàkà tí ó máa lọ sí kàábà tí ó lọ máa kí gbogbo òun rẹ̀ ń bẹ̀ bíbi tí wọ́n bá ti ń wọ̀ sí bẹ́ẹ̀ gbé bá jìnà sí kàábà pé èèyàn bá ti wá lálẹ́ èèyàn dágbére ó dọ̀lá ń lé ní kò lè lẹ́yìn kàábà ó yàn lẹ́bí

ju ti mọ́ta fún ha ọjà jẹ́dà tí kàábà wà lẹ́gbẹ̀ẹ́ olórin mọ́sílá ọjà jẹ́dà ìlúlù mẹ́jẹ lé àwọn méjì kò bẹ́ lọ kan yí lè ní ìlú mọ́ta tí ó bá kó jẹ́ tó gbogbo ẹ̀ gbogbo nǹkan wọn yẹ fi sílẹ̀ sẹ́yìn lọ́mọ kí lọ́mọ ìyẹnà sílá lọ́mọ kí gbogbo rẹ̀ káàbà ó ṣe pàtàkì ẹgbẹ́ mo ti tọ́nà sí àwọn gbára àwọn ọmọ ọmọ ìjà tó ti lù jí ní olùgbọ́ gbàdúrà lọ́mọ káàkiri ní 2017 àwọn gúrùpù tí mo bá lọ àwọn ni wọ́n ti fi pé ìtàṣà àdé lọ́wọ́ ṣe láṣà àwọn ìjẹ̀lú tó wá jẹ́wọ̀ ní ọdún

kẹ́kọ̀ọ́ àwọn ìkẹ́lú bá tẹ̀lé wọn àtàjẹ̀ lórí bó ṣe lọ́rùn ó pẹ́ kókó wá àwọn ọlọ́run tó tó lé ọlọ́run tó tààrù ẹ̀sìn ìbàdàn wà fẹ́ ìyàwó ìyàwó rẹ̀ ti ìyàwó ìyàwó iṣẹ́ pẹ̀lú wọn ti dájọ́ tó ti kú àwọn ọ̀dọ́rí àwọn ọ̀dọ́rí oríṣiríṣi ó dágbùgbà àwọn ṣíláṣì bẹ̀rẹ̀ lórí mọ́sánláṣì kíbìlà tẹ́yìn mọ́sánláṣì ìbára

àtẹ́kì kan wá ní ìdọ́dà sí ìrìnkúlẹ̀ yìí ọlọ́ọ̀tọ́ta nǹkan méjì lèyàn máa ní ìmọ́gbà tàbí mẹ́ta alákọ̀ọ́kọ́ kéèyàn máa kírun ní kààbà torí àǹfààní yẹn ti pọ̀ jù kéèyàn kírun lẹ́yọ̀ kan máa ló ẹgbẹ̀rún ọ̀nà ọgọ́rùn-ún ti bí ìdé dé nígbàwọlẹ́ni ó kírun níbi tí ó lè bá kí nǹkan kírun ní kààbà káàkó kí jímọ̀ ní kàfà ó yẹ kí jímọ̀ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún gbogbo lè lè bá ìwọ́n á ní 33 million ó lè yọ 8 million ó bẹ̀rẹ̀ kò jẹ̀rì jímọ̀ tàn kí kàfà káwọn ará bímọ̀ ẹgbẹ́ ọ̀tá nílé ilé kan ò lè tán ọ torí ẹgbẹ́ òṣèlé ọ̀ tó ti jọ kí ti bí gbogbo ìrìn tó kí súbì tí ó bá níbi

one hundred thousand divided by three six five. Hmm? Yeah. Ẹni yóò lò yóò kí àṣùgbà fún igba ọdún àti ogún ọdún mẹ́ta àti mẹ́wàá àti mẹ́fà. 276 years ní ó ti sí àṣùgbà gbogbo lè bá àṣùgbà àti bá ní kààdà. Gbogbo ọjọ́ orí ẹ̀gan, ṣẹ́gbẹ̀rún sí sí sí òkè ẹ̀sẹ̀ yóò lò ìyẹn wà lọ́lọ́. Kẹ́gbó nǹkan, lẹ́nì kan ní times 30 one hundred times thirty that is three thousand hundred three million àbí àbí láti ṣe ìlú ọjọ́ ọpọlọ nílò salary john ẹ́ thirty million hundred thousand times thirty three million ní ìyẹn ní wípé tí ẹ̀ bá sí ìyẹn tí ó three million ládàá tàbátàájì báyìí three million pẹ̀lú 365 lẹ́mọ̀ye ọdún kò lè bá a. sẹ̀yìn tẹ́ máa wà mọ́ká tí wọ́n ní ẹ̀rọ pléèmì yí wọ́n ṣe dìde tẹ́wàá mọ́ famíjẹ́ tẹ́ẹ̀ kò sí dábọ̀ nàìjíríà pọ̀ lọ nù kábà tọmọ ẹ̀yàn rántí là ládá ti pọ̀ sí ní rẹpẹtẹ eléyìí mo fi ṣe yí lójú kòkòrò ẹ̀yìn tẹ́ ẹ̀rọ òkòkó àtowó ẹ̀jẹ̀ àtowó àríó àtowó òbí tó ka lọ́kà tẹ́ẹ̀ lọ ẹ̀wọ̀n tẹ pàdánù ẹnìkan ní kùtàn ní sọ́nà ọ̀gá àdẹ̀ lọ́gbọ́n kùtàn ṣé kò sí ìjù lówó méjì tó gbé five million àbẹ́ ìjẹ́ káwọn ará lè wá náà ó sì bá títẹ́ ti wá lọ international wà tó bí é ah, àwọn ọmọ ṣe tí ẹ pé oúnjẹ òsì lóhun àwọn ìgbòmọ̀ ìpọ̀n tó lọ títún bá lọ mọ́kà wọn ò ní mọ̀ ìtẹ́jẹ́ bá mọ̀ wọ́n wà pa oúnjẹ lọ mọ́kà adé ti wà gan

àmọ́ ìwọ́n sí ẹ̀rú òkọ̀ mẹ́kọ́lé tó bá dé láti wọ́ta tí wọ́n wà tó nílé ìwé lẹ́yìn alájẹ́ àrídídé àìwọ́yá aláti jẹ́gbé yá pọ̀ sí ní ó tó ti kú àrídídé sí inú sàárè ọ̀rẹ́tọ́lọ́gbọ́sà hajji wa gbogbo àtà lọ ọlọ́ṣẹ́rẹ́ hajjá mọ̀gbòrúwá wọ̀tàáyá màṣìkúrọ̀ àwọn àtà àti ìlọ ọlọ́kọ́ṣẹ́ ní ọ̀rùn fún mọ̀ṣùkúrọ̀. Gbogbo àwa tó wò yẹn ń bẹ lọ́wọ́ tó wá ní wá lára tó pàtì kọ́. Ọlọ́dún rọ̀ wá lọ́rùn. وبحمدك أشهد أنت أستكبرك وأتوب